ká ní wọ́n pè ní tó bà ìyẹn ló tún kù dáwọ́ báyìí. Ọ̀pá àbáyé lẹ́mọ̀ lọ́wọ́ sí ẹgbẹ́ díẹ̀ nínú àwọn ará àtàbáyé. Tó ti kọ́ lọ́wọ́ bá ti pa àwọn ìran wọn rẹ́ àtẹ́kùbọ̀ ni. Ọ̀sọ̀ lẹ́wọ̀n dáhùn. ọlọ́run wá sí wọn lọ sáwọn ilé oríṣiríṣi tí wọ́n fọ́n káàkiri wọ́n jà kùtùkùtù nígbà àwọn ọ̀mọ̀dẹ̀rọ ọlọ́run ọba nílẹ̀ra. lábáwá ni wọ́n gẹ́gẹ́ bá ti mọ̀ pé ìdílé méjì gbajúmọ̀ nínú lábáwá àti náà fámílì òṣìṣẹ́ ọlọ́run fún lọ́wọ́ àlùkò lọ́wọ́. wàhálà làwọn ti wá bí n fi lọ́wọ́ ni wọ́n. àwọn akéwì wọ́n pè ní sábà yẹn. Lọ́pàá kábà ti jẹ́ láàrin wọn, ṣé kan ní wọ́n máa ń pè wọ́n ní sókà. Wọ́n ti jáde pé lọ́pàá bá jẹ nísẹ́yìn lọ́dọ̀ yìí ẹ̀ pè ní àtẹ ẹ̀yìn. Nítorí pé wọ́n mú àpẹẹrẹ tí wọ́n fi wọn ẹ̀yìn. Ọ̀bìdé lónìí. Nígbà bàbá tí wọ́n fi rọ sọ pé àwọn olùkọ́ jẹ́ ń tà wọ́n. Ìtẹ̀lọ́gbọ́n bó ti yé tí àwọn olùkọ́ dẹ àwọn ọ̀rá yìí láti máa jókòó tó àwọn ọ̀sẹ̀ máa bá wọn sẹ́yìn àwọn lọ sẹ́ ìgbẹ́ níta tó ìyẹn dẹ̀ ráyè ìyẹn jókòó lọ́rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ọba ní èdè wọlé ẹ̀rá máa bá àdájá fi afẹ́ ẹ̀yìn láti dí ọ lórí ọba ti gbé lórí ọba ti gbé wọn kí ní ìṣẹ́ òun náà lè kí ẹ̀yìn afẹ́ ẹ̀yìn gbogbo ọba tí ọ̀rọ̀ àrùn yẹn bí wọ́n ti ń palá àti lálàáfi ọmọ sì lu àyè ìgbà ọgbọ́ wẹ́rẹ́ yẹn lọ wọn padà wà ní dájú ń gbọ́ ya ọmọ apẹrẹ ni wọn ò lè má dé mẹ́ nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n máa ń dé nìyẹn kó tó kọ́ bá jẹ́ wọ́n mú lọ inú ìyẹ̀wù kan tí wọ́n lùlù fún ní wọ́n lù fún un ìyẹ̀wù wọn fẹ̀jẹ̀ mọ́lẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ níbẹ̀ wọ́n ti ti ti apẹrẹ yìí apẹrẹ yìí ló dọ̀ máa ń dé wọ́n lè ti sa àwọn àlùfẹ́ papọ̀ kan bá ti jẹ́ nínú àwọn ọ̀rẹ́ bàbá ìyẹn wọ́n máa ń pè ní túpà. Lẹ́nu kò ipe afáàkì àwọn tàbá ẹbí à wọ́n jáde ní Yamá. Wọ́n kiri ìlú káàkiri tí wọ́n fi dé Samara pa. Ìjọba túpà wa múlẹ̀. Agbára rẹ̀ ga. Ọlọ́mọ ogun rẹpẹtẹ. Ó di pé òun náà ń fi ọ̀n ti àwọn ìlú àwọn èèyàn rẹ̀ bí pọ̀ ó ń ta wọn lọ́wọ́ ó ń dá wọn lóríṣiríṣi ilẹ̀ wọ́n ní kọ́dà ẹnu kò rí pé ó dé màdínà ní ìlú màdínà tí ń jẹ́ màdínà tó wà fún olùsọ̀jà màdínà tó ilẹ̀ ànàbàwíyà tó ilẹ̀ mọ̀nà wàrà ìsìnjẹ́ ẹgbẹ́ fúri kò tẹ́lẹ̀ ó débẹ̀ ó tó di pé sáà mọ̀ dé wọ́n fẹ́ bá àwọn ará àmọ̀dé mẹ́ta wọ́n kọ̀ fún pépà káì àwọn èèyàn padà òjò má dán wò ẹ̀rí wọn ni ojú wa ń tì ọkà fúra ró lóba ti ń jáde lọ ọkọ àfàlẹ oníke alájẹjẹ ọba gbàgbé yọrí yọlá àfa ọ títí ọba nígbàjẹ yọlá àfa nígbà tí ìjọba ti kú wa láyé sọlọ lọ́wọ́ àrùn ọ̀lá lẹ́ẹ̀kan ní àfáàní alátẹ̀kù mo ń gbà tá nẹ́ni ti lọ tán àwọn tó wọ́n fún jẹ́ olórí lẹ́yìn nẹ́ni sọlọ́wọ́ àṣọlá àwọn kan bẹ̀ tí wọ́n jó lùmọ̀ wọ́n tún fẹ́ máa ta àwọn àwọn àkéèsí kọ̀ọ̀kan tí wọ́n máa fi àwọn wọ́n máa fi àwọn alátẹ̀kù ó ní kí mo sọ lónìí nínú kótó bá wa بجميل به صلى النبي صلى الله عليه وسلم إن أمتك مختتنة بعدك إنما تجيب أشعر tó bá di lọ tán àtúntò náà lọ owó lọ́mọ àgbà wa ń tẹ̀ àwọn aláṣẹ àtàwọn àfáà àwọn aláṣẹ ọ̀fẹ́ tó àwọn èèyàn wọn eré ìdí ìṣẹ̀lẹ̀ láwùjọ wà sí ìdí ìṣẹ̀lẹ̀ láwùjọ yìí eré tí àwọn aláṣẹ ń tẹ̀sọ́ dù wá tí ọlọ́run ti dògùn dáwọ́ lò ẹni ìdáwọn ọ̀daràn ló ń wo tí wọ́n wẹ̀wò súnmẹ̀ tí wọ́n wọ sòkòtò súnmẹ̀ tí wọ́n ní ọgbọ̀n súnmẹ̀ tí wọ́n ní ẹni ìdí làwọn ẹni kò dẹ̀ sí lórí ìlànà kálùkù tó fi wálé èmi ń sọ ánàlá azáàlú akóòlù kò lè sí ẹ̀wù nú alálàáfíà kẹ̀kẹ́ tí lórí ìlàjé sí ẹ̀wù ló kẹlẹ̀ ń alálàáfíà wọn ni sọ àwọn ẹ̀kọ́ wa mo ní ìdínú nìdínú ẹwà sọ pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n láwọn fẹ́ bínú lè ṣe tọ́ọ̀jì tọ́ọ̀jì gbà àbọ̀ wọn lọ ẹ̀dá tó ṣe tọ́ọ̀jì sọmọ nàìjíríà òfin òfin òun rẹ̀ ṣe lè sọ fóun wípé fóun ọ̀nà jókòó pé ah, ah, àfẹ́ tọ́ọ̀jì fóun sọmọ nàìjíríà òfin òfin ìjọba ṣe fóun fi òun rẹ̀ òun rẹ̀ wà. òun jẹ́ pé ẹ má jẹ́ afẹ́ra wa ọlọ́ ètò bá ní bàbá tó wà fẹ́ ìjẹ́ ẹni tó láwọn fẹ́ láàtọ̀ nìyẹn nígbà rí orí kó mẹ́ lọ́lọ́ bẹ́ẹ̀ rí pẹ́pẹ́ wa ní ọ̀kẹ́ wa yòówù jẹ́ máa bá ọgbà àwọn ẹ̀bá tẹ̀lé tó ń lọ pé wọ́n fẹ́ fẹ́ níta wọ́n fẹ́ kẹgbẹ́ wọn kí wọ́n tún tọ́ sórí ìjọba ẹ má jà pa ọ̀kẹ́ lára jẹ. Bàbá gbà. wọ́n dá wà lálẹ́ ìwé ìdí ń ṣẹlẹ̀ ọlọ́run fún ní ṣẹlẹ̀ àánú yìí ti ń ti wá ń bẹ̀rẹ̀ láàrin wá dárin àtúrò ẹ̀ka wá dárin àtúrò ẹ̀ka bá má ndị ẹni kẹ́tẹ́ kí ẹ̀ wọ́n lú yẹn lù kúlù láti jẹ́ àrẹwà ọ̀dọ̀ ọlọ́pàá tó lọ títí kú jìkẹ́ ìtìlọ́ ọlọ́pẹ́ ó jẹ́ kí sàtúyà ẹ̀mọ̀ bí kí ẹ̀ tó ògbóhùn ẹ̀

lẹ́rí bẹ́ẹ̀ dẹ́gẹ̀ mú. Bàbá ń kọ̀ nǹkan mí lọ ni. Bàbá náà sọ pé ọlọ́pàá máa gbọ́ bàbá. Wọ́n pè lálájọ ẹni yẹn. Ẹgbẹ́ ọ̀gbẹ́ sọ́jà ni wọ́n sọ́jà nì yí. Ṣé wọ́n fẹ́ ju bá tu àgbẹ̀ ọ̀gbẹ́ ní gẹ́gẹ́ bú? Ìbàdàn àwọn ọ̀gá wa. máa ń sọ ni ẹ. àgbà ni wọ́n Àgbọ̀dọ̀ máa àgbọ̀dọ̀ wí sọ́jà ní wá. wọ́n lé sí sọ́jà náà ń ṣe ábúlà ṣàádà ẹnìkan bá ń sàdá rẹ̀ ẹnìkan tó kú ẹni tó kú nínú àwọn tó kójú tó lè kíwì. Ah, ọ̀gá ẹ fún bí ọjà kẹ́ sọ́jà ní wá. ó wá sẹ́ni àwọn èèyàn náà. ọlọ́run ó yé wa wípé ó ń bèèrè òun nìkan àtàwọn kùlàfà ọ̀rọ̀ ti dùn bẹ́ẹ̀ ti lọ tó bá ti lọ rẹ́rà yìí àwọn ákàrà ló kù kẹ́ra rẹ sí. wọ́n rẹ̀ ìjọba gbọ́dẹ̀ tí máa fi lẹ́yìn. wọ́n tún máa fa ọ̀rẹ́ tí ń jẹ́ àtàyé wò ní jẹ́ gbádùn rẹ̀ ẹ̀sìnlẹ̀ wò ní jẹ́ gbádùn rẹ̀. wọ́n dẹ̀ sàmẹ́lì lè rè fọlá ọ̀sán ọ̀fìn ẹ̀kọ́ sọ àìsàn ó tó gbìyànjú lálùú. sọ́kọ̀ lọ́mọ́ ọ̀hún àlejò àlọ́ eléyìí kìí ṣe alùsùn náà kò sí wọn náà ń jókòó àbàtà gbogbo ẹnu ní fífọ àbàtà ní kẹkù alátàárọ kẹkù faradà kẹ faradà yàláyé náà ti fi sílẹ̀ yìí tó fẹ́yà wá gómìnà àti fẹ̀mí omi gbádùn yìí ọdún omi yẹn náà ni wọn fẹ́ fẹ́ àbí ewu kẹ́kẹ́ fẹ́ òjò òkú lẹ́yìn láyé alùsùn náà ní òkú ẹni tó ní sùúrù kejì wọn máa rẹwà jẹ kíláàsì láti agbára ọ̀tá wọn ìbọn bẹ́ẹ̀ ìjọba ti kú kẹ́ẹ̀ ti sẹ́niyẹn

Gẹ́gẹ́ <laughs> ìjà lọ bá fa ni wọ́n wí. Àwọn olùmọ̀lẹ́dẹ̀ ni irú àwọn aláṣẹ yẹn tí wọ́n fẹ̀ tán yẹn àwọn náà tún máa tẹ̀lé. Tó nípa bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ lè mú bí mo ti lọ nìyẹn. Ìgbà tó ti bẹ̀rẹ̀ rí rẹ̀ tí rìn kí aláṣẹ ni. Wọ́n ní olùmọ̀ méjì lẹ́sẹ̀ lọ́sẹ̀ àbúrò nínú àwọn olùmọ̀. Ẹni àti àrẹ̀ yẹ̀ bóòlù nínú àwọn àbá yẹ̀ olónílẹ̀gbẹ̀ tí wọ́n máa pàdé èdè torí tí agbára bá dé náà kò yí bì wọ́n náà wọ́n náà tó ọjọ́ kọ́ ọmọ tó fojú ìyàwó rẹ̀ rí lórí tó lọ àtúntí agbára fún jọba tó yìí. ọ̀sẹ̀ ni bí wọ́n ṣe kíní kan fún tóun náà ní fún rẹ̀ wò pé àìní ah, náà èmi lè kẹta. ìyẹn wá ní mọ̀ lọ́wọ́ pé pé ọkẹ́ pa tó tún wà lásán. èèyàn ní máa wo nílẹ̀ ọkẹ́ máa gbé ìsí lábẹ́ tó gbé máa rò yẹn. yọ̀ọ̀ta ni. àkòrí sí náà ìbọn. Òkèèyè tí ó kalẹ̀ gbogbo ní tó tọ́ wà, wọ́n máa wò pé à iná ẹ̀mí tí ó tọ́ wà ló ti fi oṣó tà. Ìlú ó ti rẹ̀. Títí fún alábẹ́lẹ̀ òṣèlú ìyẹn gbogbo àtẹ́sí kálukú wa náà ẹ̀wà àràkà fọ́njá. ó dàgbò dáhùn ìyàwó wọ́n ní àṣẹ tó láti mọ̀ pé kùkú ha. wọ́n máa mú káàkiri ní sùúrù ẹ̀bí wọn lẹ́ni wọn lẹ́wọ̀ owó ni wọ́n bá ní kékeré tó ń darí ẹlẹ́ni ẹ̀ o látàrí tó ní wa ní kẹta ọ̀gá ìtàbọ̀ ọ̀wọ̀ bó máa yìí ẹ̀rí alákọ̀ọ́rin ẹ̀rí ọ̀nà ń ti wá àsìkò ọ̀nà wọn sọ fún yín pé màdínà lọ sọ pé ọ̀fẹ́ tó fògùn jà yìí má bẹ̀ wọ má bẹ̀ wọ ẹ̀kọ́ mo ta orú yìí o ti bẹ̀ ní anẹ́bì tí ń bọ̀ ní kẹ́yìn ayé bẹ̀ ní ó ti jẹ́ra lọ ò lè fògùn jáfẹ́ o tó bá wọn fà ló ti lágbọ́ pọ̀lọpọ̀ àwọn alága ìwọ̀n òsì bẹ̀ fẹ́ wọn fọlẹ̀ àwọn tó fẹ́ gbowó ọwọ́ wọn lọ́wọ́ Ẹgbẹ́ Àwọn oye náà lọ ilá sọ pé ẹ ká lọ gé sí ìsàtọ́rọ̀ sí jíwọ́ yìí. Ẹ̀dá ẹlọ́ba ni ọlá àwọn aláṣẹ wa. Wọ́n ní bèèrè ẹ̀tọ́ wa káàdì bèèrè ẹ̀sìn ní kọ̀rọ̀. Wọ́n lọ sókò pàdé wọn kọ̀rọ̀. Wọ́n tẹ̀ tó láwọn fẹ́ sọ, kílẹ̀ tó fẹ́ tó wọ́n sí. Ẹni

ọyẹ years yẹn ni mo fi fẹ́ kí nọ́mbà rẹ bàbá rẹ dé bàbá kan wá ń sọ̀rọ̀ ọmọ rẹ bàbá rẹ ọ̀rọ̀ tó ń sọ sí ẹ̀yẹ ó ní àgọ́ òsì ìfò ká máa sọ pé ọlọ́run ti wá lẹ́sẹ̀ ó lẹ́yìn òkùnkùn kò pé ọlọ́run já rẹ lè rè pákéjì òun lọ fà títí ọlọ́run ọba tó láàrú ọlá sọ pé inú oríire ọmọ nìyẹn lọ wà àdìjá òsọ rẹ aládùúgbò tó ta. lójúdájá ní ilé tí ẹlẹgbẹrẹ tó bá òun yẹn ọkọ ọtọ náà pọ. ìgbà tó tún bèrò yìí kó fẹ́ wó ká bá ọdún náà má bẹ̀rù àwọn méjèèjì sọ pé ẹ má bẹ̀rù ọba ẹ má bẹ̀rù fún àfọ̀níròyìn bẹ́ẹ̀ nǹkan kíkà báyìí ilé tó pàtàkì ni o ànábì ìbọ̀rin ló lẹ́nu lọ́kọ́ ẹ̀mọ̀ fún àwọn ọkùnrin abraham àti wípé ìdílé tó fi máa wà fúlẹ̀ látọwọ́ ànábì ká sọ pé wọ́n padà wá nígbẹ́ ìyá ayé rẹ̀ òun náà wá pàtàkì ilé rẹ̀ fáàlú. ẹjọ́ fáwọn alábẹ̀wò ayé náà ṣe fáwọn náà dá fún pé eré yẹn gidi fáwọn kan láwọn tí wọ́n súnmọ́ wọn yàtọ̀ sí wọ ọmọ fún ọmọ wọ́n rí. ẹni wọ́n mọ̀ rí láǹkọ̀ òun náà wá bá bàrà rẹ̀ ọwọ́ ayé ká rẹ̀ ọjà tó láti àtọ̀tọ̀ ẹ̀rí ọwọ́ àpàtì ẹ̀mà. Wọ́n á ké sáwọn ẹ̀gbẹ́ tí wọ́n wá fẹ́ fi yẹ̀kú tó ń lọ́wọ́ àdéhà